صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد um, أتكبي أورو نكاح أورو marriage a fẹ́ gbé tì ká padà síbi ọ̀rọ̀ ìrun lálẹ́ yìí mo rántí pé ohun tí agbéyẹ̀wò gbẹ̀yìn nínú ọ̀rọ̀ ọ̀run òun ni àwọn ẹni bíi mẹ́fà sí méje kan tá a sọ wípé àwọn èèyàn máa ń sábà rò wípé kò lẹ́tọ̀ọ́ kí wọ́n ṣíwájú gẹ́gẹ́ bí ìmáàmù kírun fáwọn èèyàn táwọn afáàsì ní àwọn òrí tó ṣe léèwọ̀ wípé káwọn ẹni wọ̀nyí kí wọ́n jẹ́ imam pé àwọn òrùn tó ṣe léèwọ̀ káwọn tá ń sọ yìí kí wọ́n jẹ́ imam fáwọn èèyàn nínú wọn adárúkọ ẹni tó bá jẹ́ ẹrú ẹnìkejì ẹni tí wọ́n bá mọ̀ wípé wọ́n bí láláì ní bàbá tó so yìgì pẹ̀lú yẹ ẹ̀ sáà ń pè lọ́mọ àlè ẹni kẹta àní ẹni tó bá ní àbàwọ̀n lára bíi káfọ́ lójú káyarọ gbogbo eléyìí ò bá jíjẹ́ ìmáàmù yìí ẹni kẹrin ẹni tó bá jẹ́ kòkí ẹ̀dá fásik bí ẹni tó ń ṣe ṣìnà bí ẹni tó ń mutí kò wù á ká yanrú ẹ̀ ní imam ṣùgbọ́n tó bá jẹ́ pé ohun tó ń ṣe yẹn kò ṣàkóbá fún ẹ̀ lákòókò tó lead wa kírun òun náà sì lẹ́ni tó nímọ̀ jù wọ́n ní kó ṣe wọ̀ pé kó kírun fún wa ẹnì karùn-ún hal ẹni tá a mọ nǹkan kan nípa ẹ̀ bóyá jòjì ni ṣùgbọ́n kwe mọ̀ pé mùsùlùmí ni ẹnì al-ma'zur ẹni tí ààrẹ òkè ń dáfẹ́gbìn látara àìsàn kò rí ẹ̀gbìn ẹ̀ control ó jẹ́ gbẹ́ni ó jẹ́ tọ̀ ni lópin ìgbà tó bá ti jẹ́ pé ìwọ̀n tí wọ́n kí fúnra wọn gbà wọ́n ní gbogbo àwọn tá à ń sọ yìí wọ́n lè ṣíwájú wa kírun so a fẹ́ lọ sí abala míì lálẹ́ yìí òun náà ni ìkìlọ̀ tí ànábì sallallahu alaihi wasallam ṣe pé man amma qauman wa hum lahu karihun wípé kò dáa kéèyàn ó máa ṣíwájú kírun fún àwọn èèyàn tó bá wà ní ẹni tí wọ́n kórìíra pé ó fi rẹ̀ sípò ẹni tí àwọn èèyàn ó kórìíra ṣùgbọ́n ó ń fi agídí ṣe ìmáàmù fún wọn ànábì wa dárúkọ àwọn mẹ́ta kan tí ó kó pọ̀ nígbà tó fẹ́ sọ̀rọ̀ yìí ìkànnù wọn ni imam táwọn èèyàn kórìíra ó lẹ́nì kínní sàlásàtún látùjáwòzù sọlátùhún àbánáhùn ó ní ẹni mẹ́ta tó jẹ́ pé ìrun tí wọ́n bá kí kò ní kọjá etí wọn lọ sókè. Okay tí wọn ò bá kọjá etí ẹni tó ń kí lọ sókè ìyẹn ni pé kò ní ṣe kí ni kò ní gun sánmọ̀ lọ wọn ò ní rí kọ́ fẹni tó kí ó ní ẹni kíní ni al-abdul abiq hatta ó ní ẹni kíní ni ẹrú tó bá sámọ́ olówó ẹ̀ lọ́wọ́ títí tí ó fi padà sọ́dọ̀ olówó ẹ̀ a ti ṣàlàyé pé láyé ìgbà kan ọ̀nà méjì tíṣẹ̀rí alákalẹ̀ pé káwọn èèyàn máa fi lẹ́rú ni wọ́n máa fi ń lẹ́rú yálà kó jẹ́ pé wọ́n lọ ja àwọn kìfèrí lógun wọ́n wá kó wọn lẹ́rú àbí kó jẹ́ pé wọ́n lọ sí ọjà wọ́n lọ ra ẹrú wọ́n máa ń ra odidi èèyàn bá ṣe ń ra dábà ẹni tí wọ́n bá wá rà tí wọ́n rà wálé tó wá fẹ́ di ọmọlúwàbí á ṣiṣẹ́ tíṣẹ́ yẹn á máa jẹ́ ìdápadà owó tí olówó ẹ̀sán gbà tó fẹ́ rà á tólówó yẹn bá ti gbà wípé kó ṣiṣẹ́ owó tó bá ti rówó tó bá ti rí nǹkan tí òun fi rà á láti fi ra òmìnira ẹ̀ padà wọ́n á tú sílẹ̀ ṣùgbọ́n láì jẹ́ pé àjọsọ báyìí wà láàrin wọn tó bá dédé sá mọ́ olówó ẹ̀ lọ́wọ́ Islam fi yé wa pé ẹni ẹ̀ṣẹ̀ ni bó tẹ̀ jẹ́ pé ọlọ́run gbẹ wá lóhùn gbẹ wípé ibi tá a bá ti mọ̀ táwọn ẹrú bá wà ká máa tú wọn sílẹ̀ láti fi tánrán ẹ̀ṣẹ̀ ká sọ wọ́n dọmọlúwàbí nǹkan tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ni but ọlọ́run ò nífẹ̀ẹ́ sí kí wọ́n sá mọ́ àwọn olówó wọn lọ́wọ́ so ó ní títí tó ń tọ̀ wọ́n fi padà sọ́dọ̀ olówó ẹ̀ ìran ẹ̀ tó ń kí kò ní gbà ìkejì ní imra'atun batat wa zawjuha sakhit obìnrin tóun náà ò wáyọnú ọkọ ẹ̀ tí wọ́n bá ní gbólóhùn asọ̀ tó wá sùn ó gbèbínú ọkọ ẹ̀ sùn ò wáyọnú ẹ̀ títí tó fi lọ sùn pé irun tó ń tọ̀hún kí kò ní kọjá orí ẹ̀ káwọn obìnrin wa gbọ́ dáadáa àgàgà tó bá jẹ́ pé ohun tọkọ tí àwa ń bá wọn jà lé lórí ohun tó ṣẹ̀tọ́ ni kì í ṣe pọ́kọ ló ṣàbòsí ẹlòmíà ní òun ló mọ̀ tí ò bá jẹun ebi ni ò pa tó bá lóun ò fọ́ ọkàn òun mhm, kì í ṣe oúnjẹ àbọ̀tí tó ju gbogbo ẹ̀ lọ òun ni àìní rírun kí a máa kí ṣùgbọ́n ànábì kò ní kọjá etí ẹ̀ lọ sókè. Okay so ẹni kẹta ó ní wà ìmáàmù qawmin wa hum lahu karihun ó ní bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá jẹ́ pé ó ń fi tipá ṣe ìmáàmù lé àwọn kan lórí tí wọ́n kórìíra ẹ̀ nínú tó lè fa kí wọ́n kórìíra ìmáàmù ká gbọ́ dáadáa ẹlẹ́ka yẹ àwọn nǹkan kọ̀ọ̀kan wò tó bá jẹ́ pé ẹni yẹn kọ́ ni ààyè yẹn tọ́ sí ṣùgbọ́n fi tipá jẹlé wọn lórí ó bá wọn tó tọ́ sí dùn ún nígbà táwọn náà wà ní choice wọ́n yọ̀ǹda ẹ̀ ẹlòmíì lè du ipò imam débi pé àwọn tí ò yẹ kó lọ bá bí àwọn olóṣèlú bí àwọn ọba ìlú ó lè rìn dọ́dọ̀ wọn pé kán ṣàlẹ́ fòun jẹ lórí àwọn kan tó lẹ́tọ̀ọ́ sí ju òun lọ tó bá bọ́ síwájú táwọn tó ń tò lẹ́yìn ẹ̀ kórìíra ẹ̀ ọ̀rọ̀ ànábì ni ó ní ìmọ̀ òní kọjá etí ẹ̀ sókè ṣùgbọ́n yàtọ̀ sí pé kéèyàn bára ẹni du ipò imam tó lè fa ìkórìíra àwọn nǹkan míì náà wà tó máa ń fa káwọn èèyàn imam ẹ gbọ́ dáadáa bó tiẹ̀ jẹ́ pé àwọn tá à ń sọ yìí lè má dé lẹ́gùn pé kírun má ànábì ò fẹ́ káwọn èèyàn ó tò lẹ́yìn èèyàn kí wọ́n máa ní ìkùnsínú nípa ohun tọ̀hún so ká ṣọ́ra fún àwọn tó lè mú àwọn èèyàn fẹ́ kórìíra wa tá a bá bọ́ sí wọn wájú Mu'adh ọmọ Jabal ó wà nínú àwọn sọ̀hábà nábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá fi Qur'an rọ̀ lọ́rùn àti mọ̀ ẹ̀sìn nínú nǹkan tí ànábì kì lọ ni pé ya Mu'adh àtúrídò an takuna ṣó fẹ́ jẹ́ fitina fáwọn èèyàn ni tí ó wàá di pé wọ́n ń kórira o àwọn kírun kí ló máa mọ ànábì sọ bẹ́ẹ̀ fún ni pé ó líìdì àwọn èèyàn nírun ẹnìkan wá bínú kúrò lẹ́yìn ẹ̀ ó ní ẹ̀ ń gùn ó ń ni òun lára so káwa náà kíyè sára agaga àwọn ọmọ kéékèèké tàbá ṣe ń ha Qur'an eh, mùrájà máa ń wù ṣe tàbá ti wà lórí ìmú tàbá ń kí náfílà ṣe wà lórí náfílà bó ṣe lè kò ṣe wọ̀ pé ká máa lo àwọn súrà ha but ká má jẹ́ kó gùn súrà àwọn tán lẹ́yìn wa yẹn kò ìnira fún wọn eh, ẹ̀kọ́ tànàbì tí ẹ̀kọ́ wa ní pé wọ́n ní eh, Usman bun al-As ó ní ya Rasulullah ij'alni imama qawmi wọ́n ló sọ fún àwọn pé ya Rasulullah yàn mí ní imam fún àwọn ará abúlé wa ànábì dá lóhùn bàtà ànábì pé òun náà ló kọlifá ó ní anta imamuhum waqtadi bi ad'afihim ìwọ náà ni ìmáàmù wọn láti ní ìlọ wá fi ẹni tó bá lẹ́jù nínú wọn fi ṣe òṣùwọ̀n bí kíkẹ́ kọ̀ránì ẹ̀ ṣe máa gùn tó ìtumọ̀ kó fẹ́ni tó lẹ́jù kó fi ṣe standard ni pé tó bá jẹ́ pé àwọn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú wọn wọ́n há kọ̀ránì jìnnà tó jẹ́ pé tó wá fẹ́ kiri bí eh, bákọ́rà dáadáa ni lójú tí wọn ó ń dùn mọ́ wọn ó wá rí ẹnìkan nínú wọn tó jẹ́ pé tí súrà bá ti gùn ju kólíyà yọ alkafirun lọ ìnira ló máa kó bá ànábì ní ẹni títí tó kéré jù yẹn ni kò fi ṣe standard so tó bá fẹ́ kírun má wò pé àwọn tó pọ̀ nínú àwọn jọmọ́ ẹ̀ àwọn tí wọ́n ti há koran jìnnà ni kò wá pẹ́ lórí ìrun yẹn wo àwọn bàbá jẹ́ pé ìmí inú wọn tí dúró bá ti ju bí ìṣẹ́jú méjì mẹ́ta lọ ẹsẹ̀ wọn ti máa gbọ̀n wo àwọn ọ̀lẹ àwọn aláàárẹ̀ wo àwọn obìnrin tó jẹ́ pé èmi ń bá wa kírun ọkàn ẹ̀ wà níbi ọmọ ẹ̀ pé kóun tètè sálámà kóun fún lọ́yàn so irun ìmáàmù afẹ́kó máa kúrú tó bá ti jẹ́ pé ó ń líìdì àwọn èèyàn tọ́lẹ̀ wà nù wọn majority kan ni kó consider minority tí wọ́n lẹ yẹn òun la fẹ́ kó consider so um, gígùn jù oorun ìkan nínú àwọn nǹkan tó máa ń jẹ́ káwọn èèyàn kórìíra imam ni ìkẹta eh, tí imam ò bá mọ kùránì ké àwọn èèyàn kórìíra ẹ̀ tó bá jẹ́ pé kò mọ̀ ké ìkékùké ló ń ké. àwọn tó mọ koran tó tò lẹ́yìn ẹ̀ wọ́n á máa níkùn sínú ṣùgbọ́n tó bá jẹ́ òun náà ni imam wọn lè yọ́ wọ́n ń rọ́jú kírun lẹ́yìn ẹ̀ ni bí kó máa kírun àyè fátà kó máa fún dọ́mà àyè dọ́mà kó máa fún àbí kó tiẹ̀ máa ṣí hárà pípé irú wọn lè wo ẹ̀yin ọmọ olẹ́wà ń ta yẹn náà wọ́n pọ̀ àwọn bíi márùn-ún tẹ̀lera wọn sì ókè máa bá ní pé ẹ̀yin tẹ́ ń kírun nìkan ní kẹ́ máa pè tébù tennis yẹn hussein wàá máa lé wọn padà ẹ́ torí ijọ́ mi náà ni wọ́n ti palẹ̀ mọ́ ókè wọ́n tún resume ọdún ti parí àbí ókè so wọ́n kún bíbà ẹ̀ ń rọ̀lẹ́ adẹ̀rù pé tó wá ti dá tébù tennis náà kọ́ dẹ̀ dúró kọ́gbẹ́ lecture wọ́n ti disappear. so gẹ́gẹ́ bí nǹkan tá ń sọ lọ tí ìmáàmù ò bá mójútó Kùránì ẹ̀ dáadáa tí ò rántí ẹ̀ àbí tí ò fi ẹ̀tọ́ háràfí pé háràfí àwọn tó ní àwọn nǹkan wọ̀nyí ẹ̀mí wọn máa kọ pé kó máa lead àwọn kírun nǹkan tó ń jẹ́ káwọn èèyàn ìmáàmù bákan tí imam bá jẹ́ ọ̀kánjúwà tó jẹ́ pé ó yẹpẹra rẹ̀ gbogbo ẹni tó bá ti wá kírun ní máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ àyè àwọn ẹlòmí ò tẹ̀lé fẹ́ kírun ní mọ́ṣáláṣí yẹn torí wọn kò tó bá ti ń sálámọ̀ báyìí mo fẹ́ rí chairman ló wà sọ tùlàṣẹ máa ń bẹ lọ́n pé ẹni tó bá jẹ́ àfà kọ́lọ́hún bò láṣìírí jíjẹ mímu kí á jẹ́ halal tán bá fún lẹ́gùn kì í ṣe wọ̀ but kí ma, máa fojú ṣọ́ta lónìí nǹkan lọ́nà àwọn jọmọ́ kò gbọ́dọ̀ má rí ẹni tó bá ti múra gidi wá sí wá sí máa dẹ́ eléyìí máa fa ìkórira imam so kì í jẹ́ tẹ́lómi ti ẹ̀bẹ́ lọ́n pé kọ́mọ òun ṣàfà bẹ́ẹ̀ ni aláwọn ti ráwọn àfààyàn náà bí wọ́n bá tọrọ jẹ́ wọ́n yíyó sọ ọlọ́run so àwọn nǹkan tí ó ń fa ìkórìíra nìwọ̀nyí ká ṣọ́ra fún naam bákan náà nínú nǹkan tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó fi kọ́ wa wípé kákíyèsí nípa ẹ̀rùn mo fẹ́ mẹ́nu bà ìkan òun náà ní pé ó pa wọ́n láṣẹ ó ní tí wọ́n bá ti ṣe ìkọ́ọ́mà ní mọ́ṣáláṣí ah subhanallah naam ó ní tí wọ́n bá ṣe ìkọ́ọ̀mà ní mọ́ṣáláṣí káwọn èèyàn má dìde títí tí wọ́n á fi rí pé òun ti jáde sí wọn. ìdá òpin mọ́ ti sọ́lá fálà tàkómú hátà tẹ̀rọ òní ó ní tí wọ́n bá ṣe ìkọ́ọ̀mà kí wọ́n mú sùúrù kí wọ́n rí pé ànábì ti jáde ó ti ń bọ̀ wá lead kí wọ́n tó dìde ohun tó lè túmọ̀ sí ni wípé eh, ó lè má ní ìdíkójẹ́ pé gbogbo jọmọ́ ló máa rí imam but kẹ́ni tó fẹ́ ṣe eh, adarí ìkọ́mà yẹn kó máa sọ pé ṣé imam ti ń bọ̀ tó bá ti rí pé imam ti ń bọ̀ á wá dìde àwọn èèyàn náà wá dìde tẹ̀lé ànábì kórìíra kó jẹ́ pé wọ́n ti ṣe ìkọ́mà káwọn èèyàn ó ti máa wá dúró tóun ò tí ì kúrò nínú ilé torí á kò nira bá àwọn tí wọ́n bá wà ní dúró yẹn unlike kó jẹ́ pé ńgbà tí wọ́n ṣe ìkọ́mà tán kálukú wà ní jòkóó wọ́n wá ń retí kánàbì dé tó bá pẹ́ ìjókòó ní ni wọ́n lára ọ̀tí wọ́n bá ti dìde dúró á kò nira bá wọn ló ṣe ní ah, rárá o tẹ́ bá ti ṣe ìkọ́mà ó ní ẹ má dìde títí tẹ́ fi rí mi ṣé yẹn túmọ̀ sí pé a lè ṣe ìkọ́mà kalẹ̀ bẹ́ẹ̀ ni a lè ṣe ìkọ́mà kalẹ̀ kódà hadith wáyé pé Abu Hurairah radiyallahu ó ní uqimati salah wa uddilati sufuf حتى إذا قام رسول الله صلى الله عليه وسلم في مصلاه انتظرنا أن يكبر fansaraf ó ní wọ́n ṣe ìkọ́mọ̀jọ kan àwọn èèyàn dẹ̀ wọ́n chẹ́kì sáfú wọ́n tún sáfú ṣe fúnra ara wọn ìmáàmù ó ní ojúṣe pé kó wo ṣe sáfú straight ṣe kó straight but hadith yìí fi yé wa pé lẹ́yìn tí wọ́n ṣe ìkọ́mà àwọn jọmọ́ fúnra ara wọn àwọn náà lè tó Safu, kí correct ẹ̀ ìwọ jáde wá síta wọ́n padà sẹ́yìn ó ní wọ́n ṣe léyìí tán àwọn wá ń retí ká nàbì bọ́ síwájú kó kábàrà ó ní kọ̀ọ̀ràn kó ṣe bẹ́ẹ̀ ó wá jáde kúrò nínú mọ́ṣáláṣí kó tó jáde ó sọ fáwọn pé ẹ dúró sáàyè tẹwàá yẹn o àwọn wá ń retí ẹ̀ ó fẹ́ dé ó fẹ́ dé ó fẹ́ dé wọ́n ti ṣe ìkọ́mà o ìgbà tó dé àwọn rí i pé omi ń kán lára ẹ̀ tó ń jẹ́rìí sí pé ó lọ wẹ̀ ó ṣẹ̀ tó wá kírun fáwọn ni tó láṣẹ máa ń sọ pé ṣíṣe ìkọ́mà tán kò ṣe léèwọ̀ tí imam bá rántí nǹkan kan tó pàtàkì pé kó sáré ṣe kò ní kò bá ìkọ́mà tí wọ́n ti ṣe jẹ́ tó ná àǹfààní hadith yìí nìyẹn nínú àǹfààní ẹ̀ bákan náà ni pé àwọn jọmọ́ fúnra wọn wọ́n lè to sáfù kí wọ́n kọ̀rẹ́kì sáfù ṣáájú kí imam tó dé bákan náà nínú àǹfààní ẹ̀ ni pé ṣé imam lè jáde nínú mọ́ṣáláṣí lẹ́yìn tí wọ́n ti pé ìrun ní mọ́ṣáláṣí yẹn torí hadith kan wà tó sọ fún ayé pé wọ́n bá ti pè ìrun ní mọ́ṣáláṣí kan ẹ má jáde àwọn àǹfààní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ní tó fẹ́ mú jáde necessity ni mọ́ṣáláṣí tànàbì ti jáde yìí kò dàbí mọ́ṣáláṣí tí wọ́n ń bí tó jẹ́ pé ilé àlọ́lá ní mọ́ṣáláṣí tó ń láti jáde lọ sílé lọ wẹ̀ ó ṣẹ̀ wá padà wá òun náà ló ń tẹ́ bá ti gbọ́ àzán tí wọ́n pè nínú mọ́ṣáláṣí kan ẹ má jáde kúrò mọ́ṣáláṣí náà títí tẹ́ fi máa kírun yẹn wọ́n wá ní eléyìí tóun wá ṣe yìí ń kọ́ ní dọ̀rúurí nìyẹn so tí necessity tó bá bí pé kéèyàn ó jáde èèyàn lè jáde so ehm, kélé yìí jẹ́ ìbá tí a máa fi rán ra wa létí ní alẹ́ yìí tá a bá rí Iberi. We have seven or eight minutes. Yes. Bismillah. Amin wa antum. Amin. Naam. Irun tí wo farapa. Ó ní ìbéèrè àwọn àfáàní pé lórí àwọn tí ànábì sọ pé irun wọn ò ní kọjá etí wọn yẹn àwa tá a wá kírun lẹ́yìn wọn ń kọ́ ṣé wọn ní kó bá wa àwa dáhùn pé rárá torí hadith ànábì ti sọ pé a'immatukum yusalluna lakum wa lahum àwọn ìmáàmù yìí wọ́n ń kírun fúnra wọn wọ́n dẹ̀ tún kí fẹ́yìn náà fa in um, àsọ́ọ́bù fọlẹ́hùn wọlẹ́kùn tí wọ́n bá kí dáa àtàwọn àtẹ̀yìn lẹ́jọ́ ni ládàá ládàá kíkí dáa ó ní wà in akhta'u falakum wa alayhim ó ní ṣùgbọ́n tí wọn bá kí dáa àwọn ni wọ́n ní ẹrù ẹ̀yin ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn so ìyẹn ló tú wálẹ̀ pé imam tó wá fi tipa jẹlé wa lórí òun ló lẹ́rù ẹ̀ naam alaikum salam abu aisha mhm Thank wọ́n ní nígbà tá a sọ pé tí wọ́n bá ti pèrún mọ́ṣáláṣí kan a fẹ́ ká jáde kúrò ń bẹ̀ láì bá wọn kírun a wá rí i pé ìmáàmù tó fẹ́ kírun oníjàlábí ni kí ni kéèyàn ṣe èmi àwa kọ́ ní question ṣé ìrun ta kí lẹ́yìn oníjàlábí gbà àbí kò gbà ó gbà tó bá jó ní jàlàbí tí ìrùn ta kí lẹ́yìn ẹ̀ gbà á jẹ́ pé àṣà ànábìyẹn náà ní ká ṣùgbọ́n tó bá jó ní jàlàbí tá a mọ̀ pé jàlàbí plus ló ń ṣe ó bá tiẹ̀ débi pé ó ń ṣẹbọ mọ́ tó dá a lójú pé rárá eléyìí kèfèrí ni a pé ká kúrò ní mọ́ṣáláṣí yẹn ìyẹn máa wà nù necessity tá a sọ pé òun ló lè mú wa kúrò lẹ́ẹ̀kan àìjẹ́ bẹ́ẹ̀ oníjàlábí a máa kó mọ́ àwọn ẹni mẹ́fà tí mo fọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ àlàyé lálẹ́ yìí pé kò kí ẹ̀dá ni ọ̀mùtí oníṣìná amrọ̀bà gbogbo wọn yẹn kò kí ni wọ́n oníbídíà náà kò kí lòun náà sòtúbálẹ́ pé pẹ̀lú bídíà tó ń ṣe òun ló nímọ̀ jàrá yòókù lọ òun ló há Quran òun ló mọ gbogbo ní téèyàn mọ̀ tí wọ́n fi pè láàfà kò ṣe àkóbá fóun tó fẹ́ kí fún wa ṣùgbọ́n kì í ṣe ni re so a máa kírun lẹ́yìn ṣó clear mi rò pé question mi wà mọ́ alekulu sana agbọ̀rọ̀ ọ̀dẹ́ á Ah. Náà. Mhm. Ẹni tí èèyàn bá lọ gbà lọ́wọ́ níbòyàn kí ló máa ṣe? Mo mú ti gbọ́n yé, tẹ́ bá lọ gbọ́ lọ́dọ̀ níbọ̀ yìí ẹ̀yàn wá fi ẹ̀fí lé iye kan kún un ok ẹni tó ń tajà tí wọ́n béèrè nǹkan kan tí ò ní nígbà tó wá fẹ́ lọ gbà lọ́dọ̀ ẹni tóun náà ń tarú ọjà yẹn á wá fi iye kan kún un láti tà fún kọ́sítọ́mà ẹ̀ ń béèrè pé ṣó ṣẹ̀tọ́ àbí kò ṣẹ̀tọ́ ok ó lọ́nà tó lè gbà ṣẹ̀tọ́ ó lọ́nà tí ò ní gbàṣẹ̀ tán tẹ́ bá lọ sọ́dọ̀ ẹni tó ń tà á wá ní kó yí yín pé tẹ́yìn náà bá ti ní ẹ máa dá padà fún ṣóyé halal nìyẹn ẹ ọjà tẹ́yìn ò ní ẹ mú wá sí ṣọ́ọ̀pù yín tẹ́yìn náà fún ìyẹn halal bákan náà tẹ́ bá gbà lọ́dọ̀ ẹ̀ ní gbígbà pé mo fẹ́ bẹ́ẹ̀ tà á òun wá sọ èyí tóun tà á ṣe ń gbọ́ ẹ̀yin wá lọ bá tà á ẹ bá tà á lẹ o tẹ́ bá bá tà á owó tẹ́ ẹ dìlé yẹn kì í ṣẹ̀yìn lẹ́ni ọ̀rọ̀ mi yé yín tó bá jẹ́ pé ẹlẹ́ẹ̀fẹ́ bàtà ni òun ló ní gain tẹ́ ẹ fi kún un àfi tó bá yọ̀ǹda nínú ẹ̀ fún yín ló máa jẹ́ tiyín but àwọn ọlọ́jà ò ń sábà ṣe bẹ́yẹn ọ̀nà kẹta tó lè fi jẹ́ halal òun ni kẹ́ ẹ ní èló ló ń tà á tó bá sọ yí ẹ̀ ẹ gbà nígbà pé ẹ̀yin ti rà lọ́wọ́ ẹ̀ tó bá ní òun tà ní ten thousand ó yá mú wá mo ń bọ̀ wá fún ẹ lówó ẹ̀ ó pe sí ẹ ọjà lọ́wọ́ ẹ̀ láwìn tó yẹ yín tẹ́yìn bá wá tà á tẹ́ bá rí lórí ẹ̀ ní fún yín ṣùgbọ́n tẹ́ bá rí tà ẹ̀tọ́ yín dàrú mo ṣe ṣàlàyé ẹ gbà láwìn ni àwọn tó máa ń sọ di haram yẹn lọ́wọ́ nìyẹn táwọn bá wá lọ tínà ò bá wá wọ̀ wọ́n wá fẹ́ dá ọjà yẹn padà haram nìyẹn torí pé ó túmọ̀ sí pé nígbà tó gbà á ohun tí ò tí ì di tiẹ̀ ló fẹ́ tà òun ni títa ọjà téèyàn ò tí ì nígbà tó ṣe jẹ́ haram so mo ti ṣàlàyé ọ̀nà mẹ́ta tó lè gbà jẹ́ halal ṣẹ́rí tó bá ṣeé ṣe ni gbogbo oníkàràkátà ló yẹ kó jókòó kọ àwọn òfin tó de ohun tó ń tà tuntun yé àìjẹ́bẹ̀ eh, èèyàn máa sá fún haram lábala kan a tún máa kó sí ní abala míì látara ìmọ̀ tó sì jẹ́ pé nǹkan tó fi ń ṣe ọlọ́run yẹn tó bá lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ó lè lọ́nà tó lè gbé nǹkan yẹn gbà tó dẹ̀ máa jẹ́ halal subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tó bá dalẹ́ ọ̀rọ̀ alágbára ọlọ́run